onígbẹ́ni tó máa ti ń jókòó lóhùn bó kí ni ìdí jókòó síbẹ̀ sí ẹni tó mú wíìlì dín ni ìdánpẹ́ owó dùn náà ni tó ṣe pé ọmọ ṣe nígbà kọ̀ọ̀kan tí ọ̀gbọ̀dọ̀ yìí èyí ni wíìlì dùn rẹ̀ nípa Quran èyí ni wíìlì dùn rẹ̀ nípa hadith nípa sọ́dọ̀kọ̀ pé òkè bẹ́ẹ̀ máa ṣe sọ́dọ̀kọ̀ ìlú lójúmọ́ bẹ́ẹ̀ máa ṣe báyìí bẹ́ẹ̀ máa ṣe báyìí tí ẹ bá tó wá sọ pé mo fẹ́ máa jókòó lẹ̀ sùúrù jókòó yìí yóò wá máa nìyàn lára lára kó wọ́n rí tó bẹ́ẹ̀ lọ gbogbo abáníyàn wa ti dá ń parẹ́ kọ́lọ́mọ aláàmájùn wa dáadáa bí tá a bá ti rà dé àárín jẹ́jọ́ ọ̀sẹ̀ pọ̀ ṣùgbọ́n pẹ̀lú nǹkan náà agbọ̀dọ̀ ṣàǹfààní. mo rò pé ó ti ká hadith yẹn tẹ́lẹ̀. وعن حذيفة ابن اليمن حذيفة صحابي وأبوه صحابي ọlọ́run ṣàbáyọ ní sáà méjèèjì kí ló fà tí wọ́n ṣe fẹ́ rọ̀bí ọlọ́run ní mẹ́sì àwọn tí wọ́n bá máa ń dáko fún ẹ̀rí pé àwọn bàbá àtọmọ́ wà prominent a máa bàbá Hudhaifa sàhábì dídá ń tabá ní rọ̀bí ọlọ́run àdúmá làwọn bọ̀lẹ́bá ní ẹni Ibn Abbas abá ní ẹni Ibn Umar جابر بن عبد الله جابر بن عبد الله هو وأبوه صحابيان لكن كما بدر قرآن رضي الله عنه تلقي أوان أني أعرف قبلهم ثم دمنا الله عنهما أعشر السكة تلقي هو أوان صحابة تطلب لهم مرضاة الرب قال حذيفة أو جاء عن أبيه وعن الصحابة أجمعين صليت مع النبي صلى الله عليه وسلم فما مرت به آية رحمة إلا وقف عندها يسأل ولا لا تعوذ منها أخ أحسن لغيره لكنه قال فيه غير واحد من العلماء أن الأقرب فيه أنه في غير واجب أما إذا فعله الإنسان في واجب لا يلام إذا فعله الإنسان في غير في واجب لا يلام كلمه ثم àfọwọ́ وظيفة أن mo كل نبي يوي هو مطلقا إن ربك غفور رحيم اللهم اغفر لي وارحمني إن ربك شديد العقاب اللهم إني أعوذ بك من العذاب أو من العقاب حديث بوتي وايت kò wá pé ìrun owó láti mọ ṣàdúà lórí àyà tàbáǹkà àyà. Àkọ́kọ́ nípa lọ́wọ́bẹ̀ ka Qur'an, kíka Qur'an máa gbọ́ yé lọ́lọ́run fẹ́ràn jùlọ. Ṣùgbọ́n ìlé ka Qur'an tí ọ̀gbọ́ yé tí ó sì gbàládà náà gẹ́gẹ́ bí àdìsí tẹ́ẹ̀mà. Lam aqul alif lam mim harf ولكن ألف حرف لام حرف وميم حرف bí ẹ bá ní alif lam mim jẹ́mọ́ ìjọ tí ẹ wò wò lẹ́ẹ̀kárí suratul fatiha ẹ̀kan mo fẹ́ bí ní èmi ò rántí ẹ̀kùn ṣe wáyé mo ń rò pé mo ti